jama irpe marci tambon kanu pogoreo ha ha hayo kayun gunu budata chino irpe bakasine kuna irban tutu karga kargi bongo sama bara hikana mojine bere irpe pe berma alkhairi zumani se kal barka da mazumu kuna amarci na kuna hewlaro hayo sinte alfa gonu ko hakaci wenna haru yana macere se ko ma no yudo basin kan na ko ma no ko aisha ha premar sangan kuna fodiya ka awo aisha di na sawan ngase sin mamadi bawo tarisi madama anakwai ko bara aisha mana ibe tere ya guna bire domin shi ado aisha bara no wai kuru zanka yahudiyo do na na maryam pe ko bara wai kuru no bai na na maryam bara wai kuru no yahudiyo do ngan nabi isa bara mai zinan zin do wal iyadu billah irpe marisari da ya shi ayo bango do annabi wai kwasi na na aisha wai kuru na bara ndo alfarin wannan kadiya fa mai non goro ko wo annabi non wo fa alfarin wannan kadiya hon hune kuna wai fo gono ka alfafa bo ba hijiyo anduwa wo kayo nja se magafaltar se shewu wai wo ana ci haifo harte ala kubeyo amma position na rana sawa ifo ganna kasi man na kan na waidi kuna ka a gono alfadi do su ga alfadi no jirma to mar san mete no da ka baran debino sada nabi nga mo wai fo koto na na aisha radiyallahu anha sadi mo ga ce wai kuru nan debidu ko ga hijo ko jisiyo sadi mai no har kuriya an debino ngoro ko goru kwa mm -hmm annabi non wo nana aisha janne bongono annabi bongo te ko nga gan duniya na annabi bara borfo ka hini chapa mayo saka ba kasi abinanze ka gogoro chapaga ngano annabi sahabiyo kuna fo abubakar ne siddiq radiyallahu anhu akoyo kuna fo ka cere huro kute no bi nabi nana aisha cha bakar ko no ba da ya cere harume diya huro kute annabi kan yo nga na moza ko bosi di chapa guna da ngana na aisha fahimaka chapa baya ngacha cha a harumari se ma non chakwadi nga na chakwadi no ngana na aisha no ase nga ndebi da mame chakwadi senyo buyo mwana magazi bine kuna na ndebi gono agono buyo mwana sanani kuna hinjoyedi kurpe nga na ajiza ko dia siko ini ko kaka nga na aisha ka kaka kan kaka mkayeti annabi se sallallahu alaihi wasallam e alfayo meta ate kateno wo kanoyo gono ko chabar wo kuru nga nan ndebi maloyo ta haragan duniya na annabi sino ko te ke an waidi cika nga tara nan nga jenne sakani no annabi bongo gonu nga ko kan duniya na sallallahu alaihi wa alihi wasallam to sadi ko no ba da bongo sabuno agono ko ma di kabiya de borno ka abara dino cermane beren irbe annabi annabiyu aula bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum kacan nabi ya bishar silama hen no choro se bambongoyo nganan debi bakasine to wallahi mambongoyo no mawiya bisan sem mandebi abanna nga weyo bara nyayo haikal qur'ani kina wa azwajuhu andabi weyo ummahatuhum mbaral silama he no kur nyayo to de wo ka kana na aisha kabiya ashar silama yukuna ana tama ko ga nya kabiya hmm. ko ba nyano de ya de boro ka gonna na na aisha kabiya keferino ka kefer tere honne batu be pare de ya da bongono arabar daidai wai di moso ma da a bar haru ya gor ko diya ka aisha dina tenga se na bar ce filtere di bongono wai din na ramba fife no da dalle wai di go na mana dini go kitere ka a mas'alatul wala wal bara bai ka da boro bar silama nganon hunan na raka bara da bar ce ferin moru na no ka kabiyara wai di san hije di fife ka moru nara amma da barawo aisha diya da na kana se don borkul na ma kakanin sai no borkunna ma kakanin seno nga gari ma fogono kanga diya sawaya se ma bariyo ba suna banna tarisi annabi sallallahu alaihi wa alihi wa sallam akayo kuna wo kayo ndo ngura salama tere kuna na ma foyo andabi na mayo di baru amma ma bariyo su feji hinkanta bukata borgo cinji wo didi no na feji dummu na wato wo bongono na feji dummu de ya wo ka no ka ko ba wateo sadi mani feji tago chelsea na feji tago madi non de baru jije madi kuna makwai kan medan mahin saka mata go kan badam khalas abeni e fa mani to yosi madi de non de baru sadi wo kayo no don man ko rike aisha aisha wo kan ngaba huru ku teno kaje aisha kan yo machawo atunuko amma marsa mano mane oho kama bara se khalas chifon gari ise no buno chifo ita go magordo ta tari singari kuna hada wallahu ta'ala alam hayo hinkante alfawa gonu ko hankaci borka kwe ko bara riba mari yara riba mari ba hini kaci borose limam an su ci riba mari borfo kuru pei ka bara gonu sabo fo kuna an hini kaci boro no se limam de a bara cere amana mana alqur'ani kabisa no sin na borfo mani amma de borfo mani gono borodi pe a bise nga peo marsa illa riba guna ngar ga tari beri riba guna bi fono ya ha mm. iri kai ande bi me chino yobongo na ayo bongo ka te heika ariba ma riba tu za duniya ne mon jinan du koko ila hara atama na kurpedi no na marin ta ba ce ba mm. de dalle tar singal mm. ci ce feri ana bar ce feri ni kabarar silama amma gonna na waya ciyama da ya dai bor ka bara silama in jingara banna eh lemam yo kan gurjin garan irgun dayo bai ba irgun dayo bai sai bongo yo manar pe manan bai yo banna to da ya boron ma bara masa aboshi a sabo dikar sunan annano anu ano jingaran wa gon nano jingal lada abongo ma gon na jingal dilada da na ta daidai in ta sai no ndiya boron tari fo kante asuci sabu den jingarin mana tanse wa in kana bai goyo gonu koci jingari te mana lamano tabiya boriyo de boron jingari nan tan sai wallahi in tabiya borino amma de in jingari nan tabiya hin sa ko meri man jingal jihin sa kawuna domin inna salata tanha anil fahsha wal munkar jingari boro gangano ila rote na hin huniyo gbeite amma da ka baran ngano ni monte kabal limam anate irbe marko su kamar sisibi هذا والله تعالى أعلم usadirin ka hayohin zante ngano eh, boron mago na wai kaci waidi a yanzu tere kwe ko bara ceferi yoro da waidi kere ya tuba ya nan na hiji marsan nga ba a ma yanzu di ziyara mba hini ka no hini yanzu tere kere bara tila sino arsilama kurpei ga kan ma wata cila borodi bara arsilama yo au ceferi mban dobu na yin saka sai ni wama waidi aba nyanzo dobu nyanze tere gbono mbi na aba dobu nyanze tere ka abara piri mene nja dini mene ni aharu ni na arabi ni nyanze tere ka abara adini mene anano marga piri mene o irbe na cha makanti hala to annabi sallallahu alaihi wasallam wasilul arham wo nyanze tere dobu nga aya bakuna nor pepe beji wattaqullaha alladhi tasaaluna bihi wal arham wa hamburu pe ka hamburu nyanze tere kantiyo ba ce ferbi yono mogun dobu mogun dobu mogun dobu a kan da biye madina no su be a kurpe digo nyanze tere dobu yukuna andabi babe a can dabi babe kan ga abdullahi a hase fara nan dabi yaya ndiya andabi tere a hase dona akwai na ganna hanuka akwai ko zumu fara di kuna nga abu ayyub al ansari a gurko ci iriyo ya baran haseyo iriyo ya baran hase iriyo ya mutu ko turkuteyo nani ka zum ma do ne ngan dabi zumunindi sallallahu alaihi wasallam ama nga ruko jibe kan nga yarda nan dabi se ngan dabi cha uri hayto nan dei iri hayto nan dei ngan dabi dei alfayo ka dei ka beni nga na jingire batume ka ka bongo fuka ne odo andabi nan no system mm-hmm. haji ba bo cha man no kare macha se wa macha se katakallate kama yo baru baru akwai mere an kan medan makan medan in dai no da na ce da gono ka nan nono ba da bado koyo ka ta kalle da zaka kika jiye don na nono na ba da kon matanga kan da bi dai no borfa bata me aka tarbe ata domin an da fu kurka yi rufe mene ngan ho jinjire dia rufe man labon kani hada wallahu ta'ala alam ma no hini no an kai kan ziyara amma da a kwayo nindi ba kai ko sa wannan mene bukoyo turaniyo bere yo turani piri munumuni yo munamuni yo cefiltere maso ano ngadi hini aga na ziyara kurpe hima mobe nya foyo na kwe mbabe foyo na kwe awa bere fo asin na bani chene no nyanze te de kuna mo gadi ro kurpe ibe anyanze tere do bi kura nun ka ka kwe ko bara margo na ntantere ma yo fo cefiltere kuna maho nga sengadi ngongu ya sengadi kuna nsinna tari amade da kwe ndobu yono hongu ya se anabaran hachi kere hacina mandobu sin mana mandobu no hada wallahu ta'ala alam hayo ta cinte kanga ya bara hayo kokoro kaci boroba bara hay kana mari de ka kpama ko gare da ka cada an lera cada beta hukum su ko baro na abara no haramun albai zaka sen boron ma mari de ka kpama ko gare da ka cada manera abara no haramun amma na cin mari kpamo ya bara haramun boron bara commerçant de kanera kwe moso so ngan gari mari toyo norbina gonon don ngan de ka stockage te stockage din suci haramun amma nufi fa bongo na stockage te den nufi kwe ko barano ne ka kwe chene mari cheku da ya san ka ko boro fa banna wallahi daidai no abaran sai halali amma den na tukuno mo so gon ko de zonfo da ka ci forton maka ngano narpe tambo senite juguna acere acase dende adi yalele huro fuwo kuna maɓe sansi beni ɓara kwanna ama de sansi de gono mben su fuwo feyi ngana aca se ana cana meta se norkweteredi ka beni domin safa kurkan de ka ko bannan hansire tabi ni abaka ka tabi alfa ya albarka no sen albarka wallahi ngano sen deden ce jo kunar pen albarka dam abeni an ki tutuma tutuma duri no sen ba albarka albarka borfo go no mbonji ne rano chada nan chada di sen pe mangaro borfo nga mo nera ko dala waranka dala we chinugu nor chen chen fo gana amma ba sa fa go no pe kaka kwanno hari mo hankara na hamfani hay fota bongoze albarka na ase irin da mulla kar mogon albarka ga irin su la kari noyo tutu maduri ga albarka no sai nirpe margo min albarka ase mari tukuyo ko banka cha da boron manera barano haramun amma mari tukuyo na bayo na ka ce ku makka kaye ko ne boroga tarisi hada wallahu ta'ala alam wayin kana so yin kate saka de don to ka bal foto foto au zon fofo asu te saka ka ce ku den batunu ne re an zon fofo foto foto hay fo chene chene ba te ka bongo amma na cin nufi a don bara nufi don na bara irin wanda kada da an ji marsano gwamnati na lakari yeti hay fo ga sinte mari ogono kangun ka ganna kuna no tutuma tutuma de ya saka kangun kadi iri hay bayo bisa mari di sai magari kifo mari hunu no kifo ko be mari tago ahun no madia ndundu ka jivo handu fo handu inkante dundube mana kwe wakayo ngoy ba norba ko choro ku kadam na nigeria kamme wakayo ngoy dan na burkina fo ma wuran nigeria ba ndo ako wuran ka kamma choro ba ya para na na ka to safo mu so makuna ka to fo mo na ma se fo feri il dunduru no cho ya ko dan kontene ko ka aso be fo nya ko pe te na indi kamme de ka wuran no choro bo gana ko nze na da marsa gwamnati na lakar yeti ti haidiga har safai kuna tita ko ya fagor ko chase nan ngajina nan eh, titadi kati miliyon hinza no ngoyo babara domin ga kan ngoyo interdi mario di kayo quantité di zaka marsa nga biti nga ji to haji se suru ya saka don ko ngan kana ngan da ziba ma ba kaka to 3 miliyon to ngan yara se meta ba te ya ho kani no suban ho tu da ho wakati na se masuru saka don kani mbei ba ehe irkwe mal no bon kanal fayu irkwe ma yardan nari guri o kuna haikal hin ka kware ta cere sai nga kare de gam katal no zal nor pedo har to ma baraci pedo no irkwe mal turse amar ko su kamar su sibi wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin wassalamu alaikum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا والله تعالى